níbi àlàyé àmì nọmba fáìfù yẹn láti sọ̀rọ̀ púpọ̀ pé jawazi mu'amalatil kuffar bil silah kò sí tí ó takò káwa àti kèfèrí jọ dòwò pọ̀ bóyá ṣe oko ló payín pọ̀ ni àbíṣẹ́ ọwọ́ àbíṣẹ́ ríkà nínú ẹ̀ṣẹ̀ríkà àti tàtọ́kọ́ mùdọ́rábà ni àbí ìmí náà ṣẹ́ríkàtìlì ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kájọ ní ti partnership pẹ̀lú kéṣèrí lórí ọ̀rọ̀ kíni lórí ọ̀rọ̀ bí àgbẹ̀ ìtìjáàrọ̀ owó lórí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ owó tó láwọn ìrìn tẹ̀sí ti mọ̀kọ́ra nẹ́tọ̀lá àdìyá rẹ̀ ọ̀tẹ̀kìrí bẹ́ẹ̀ nẹ́lá ìsún ẹ̀sìn pọ̀ mọ́ra wọn sí ẹgbẹ́ fún pọ̀ ẹgbẹ́ fún pọ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ayé àlejòṣepọ̀ ẹgbẹ́ dákọ̀ advice ní gbogbo ìyẹn wọn tàbí wọn kí mùsùlùmí náà wá dúró síbi tí ó yẹ kó dúró sí o kó máa sọ àwọn mùsùlùmí yòókù lẹ́nu ẹnu ìdí bá kọ ni yóò ṣe kò dá ìgbà tó bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ló bá dé kí ni tó bá da ibi lẹ́nu ọgbọ́n kódà ìfèrí mi gan yá bíkí ó yá ju mùsùlùmí lọ èyí ò bá wọn bá ó tọ́ ni kò sí tó burú bẹ̀ ṣùgbọ́n tabarí mùsùlùmí ní ṣe ń dá wà láti àbí kọ́ntrátì alẹ́gbẹ́ fún ni kìsòrí alẹ́lẹ́bìnà bóyá kó bá kọ́lé ni wà náà yẹ àbí kó ṣe nǹkan nípa kankan bọ́ọ̀dù àbí nǹkan mẹ́ẹ̀nu tí ó bá máa ṣe min anuwa ilmu'amalat nínú àwọn nǹkan tó jẹ́ almu'amalat ìbánirẹ nínú transaction láàrin ara wa wọ́n pè ní alẹ́ ìbádátù mu'amalat ni wọ́n pè kàkì torí pé ẹ̀sìn ò gbégidélé ìgbàláyé wà fún wa ní lórí ẹ̀ gbẹ́dẹ̀ bá rí ẹni tí èso mùsùlùmí tó mọ nǹkan wọn ṣe àti mùsùlùmí tó bá mọ̀ ẹ́ ṣe olú ẹ̀ka kọ́ bẹ́ sí lọ́dẹ̀ mùsùlùmí ìdókàn fúru ni pé káàrẹ́ ẹni tó bá kẹfẹ́ lè ṣerú kẹ́kẹ́ máa takò ìbẹ̀lẹ̀ gbẹ́tìyé ẹ lọ gba bíríkì la bàbá jósùà <laughs> kò sí ní tó pèrè nù tí àwọn jósùà bá wọn lé kọ́ńkọ́ ẹ̀rí ìyẹn tí ì jù. نعم وكان ظاهر الحديث عدم اشتراط العلم بقدر مدة المساقات والمزارعة سبب حديثي kò fi gbèdéke sí pé ìbánidákò iye ọdún báyìí ní ó láti dà iye oṣù báyìí ni iye àsìkò báyìí ni ọ̀kọ́lẹ̀ jùmhúrù àrí majority àwọn afá dábá ní alìjùmọ̀hóòrì majority àbí níbo láti mọ́ wọn jùmọ̀hóòrì afá mustapha àwọn afá wọlé àbí wọn jùmọ̀hóòrì ẹ́ àwọn alì súnnẹ́tì wàlìjàmọ́ àbájá àwọn ìgbà ah, alìsúnnẹ́ jẹ́ majority alìsúnnẹ́ mọ́ ń kéré gbọ̀rọ̀báwò ni wọ́n láwùjọ ẹjọ́ sí náà dájú wọn kẹlá òjò à náà ó tọ́ ní ẹgbàá náà torí dábà padà mú délé ní alẹ́ sí mẹ́rin wọ́n á ní ọmọ majority rashid àwọn atani àwọn àìmọ̀ mẹ́rin alẹ́mọ́ ẹ̀dí mẹ́rin lọ́gbàmí àmọ́ àtọ̀ ìríyàmọ́ ẹ́ Abu Dawud ṣe àzọ eré mọ́tò àbíkan náà làwọn yẹn nù a máa ṣe Ikan àmọ́ nígbà mi ẹ̀kọ́ ọ̀sẹ̀ ìdí àṣẹ àlà ọmọ ń kà wọ́n nígbà mi tábà wo àwọn àìmẹ́sìn níbi tí ọ̀pọ̀ bá wà nínú àwọn àìmọ̀tọ́ gbajúmọ̀ ibi tọ́pọ̀ bá àlà ń pè ní jumhur lápẹjù pẹ̀lú orí mẹ́sàlá kan káfí àpèjúwe kan káfí kẹfà àpèjúwe sábà fẹ́ ṣe nìka nínú condition nìka ní kí wàlí alimamu ahmad imamu shafi imamu malik àwọn sọ èrè yà ní pé condition nìka ní kí ni ká ní wàlí abu hanifa ẹni tó fi condition àwọn oníjìmúrù lórí mọ́fí alá ni àwọn mẹ́rin lókè bẹ́ẹ̀ láàrin mọ́ṣálà mi tẹ́ pé tabari tó bá pín méjì méjì ilẹ̀ àfihàn jùmúrù náà jùmúrù ìlàmà ẹni látẹ̀jú sùn mùsàkọ́ọ̀tù wà ní mùsàrọ̀ àti ìlà fi muddatin ma'luma wọ́n ní ìbánidákòkò tọ́ kákẹ́ ni wọ́n bá ń dákó máa lọ lẹ́mí dákó wọ́n ní kò tọ́ pàtó awàlù kọ́láhù mà ṣì iná alámúdàtì ahad ẹ̀rí wọ́n ní nínú rìwáyà kan tó yẹ pé ní ó wá mi rìwáyà tàbí kàtàkì pé a fún wọn lẹ̀kan máa dákọ̀ síbẹ̀ dìgbà tó bá wù wá wọ́n ní ọ̀rọ̀ yẹn oyin tó ń túmọ̀ sí pé alamudatul ahad yẹ kí mọ̀ ẹ̀ṣí náà dìgbà tó bá wà ó ní àsìkò kan náà ti bá sábà tó máa láti dì kó lè pọ́n túlẹ̀ pé ọmọ ẹ̀dá kó lọ kó wá dijọ́ kan kí ẹni tó ní okó ń pín àbẹ́ni tó nílẹ̀ kó ní mọ́tẹ́kínní mọ́dàkùnmọ́. wà á nẹ̀lì mọ̀rọ́dì wọ́n ní ìtọ́gbà lérò ń bí ọ̀rọ̀ ni pé nùmọ̀kínukum minal maqami fi Khaybar mashina yẹ pé a fi ilẹ̀ kẹsí èsì Khaybar dìgbà tó bá wù wá yẹ pé dìgbà tó bá wà kìí a fi ilẹ̀ kẹmọ dáko dìgbà tí ó bá wù wá. àìpé ìgbà tó wù wọ́n náà ni wọ́n padà dúró sílẹ̀ ní wọ́n rú sílẹ̀ kí ni kálí àdúgbò túmọ̀ ní ọ̀kẹ́lẹ́yẹ kún ìlà sí iná lẹ́yìn náà tó bá wàdà wà á tún lè kó nílùú torí pé ìlú ìlú ìsìláàmù ni ìyẹn pé a fún mi sílùú Khaybari kẹ ẹ sì wá ń bẹ̀ dìgbà tó bá wù wá ni kì í fi pé kẹ ẹ máa dáko lọ dìgbà tó bá di kíni tó bá wà yẹn tó ti lásìkò tẹ́ fi dáko. fa iná mo dábàá ha màálùmá. a ní ìbánidáko yìí àsìkò tí yóò láti mọ iṣẹ́ ti mọ̀ lọ́dọ̀ ara wọn ni wọ́n kọ́ni tafàkù àná aláàtẹ̀jọ́sù ilà bí ajá ní màlúù àwọn jùmúrù ìrìnàmà wọ́n gbà pé ní kálàmbá ń dákọ̀ ipò tọ́ àyàfi kí ó ní àsìkò kan pàtó tọ́pọ̀ ìbá wa tán kọ́ ta fẹ́sì ẹ̀ kí la tún lè ṣe a lè rí níhùn rẹ̀ wọ́n nìkan kákan atúlẹ̀ tó yìí ò bá mú tó lẹ́ni tí ó ti roká ìgbà ṣe kí ni màá gbin àgbàdo kó tẹ̀ wá gbin àgbàdo parí ẹ̀rọ àlè kọ̀ntínú mọ́ ilé ẹgbà tó kò tí wọ́n tàmínétì ẹ̀hún lórí ẹ̀gbin àwọn àwọn nǹkan mi kọ́lá bí nǹkan yé mu Ibn al-Qayyim ta ló ń àwọn wàásù náà fáwọn ní fàájì àbígẹ̀dù láti lọ ẹ̀hẹ́ ọmọ tí ó tán tó mọ́ tó ń wà ìtọ́nà àfáàfin náà ní pẹ̀lú mẹ́rin ọmọ tí ó ibùn tẹ̀míyà ní alimọ́mù kọ́yẹ̀ wọ́n rahmatullahi alayhi wọ́n ni fi kí sọ́tù kaibar wọ́n tàbá wò tán Khaybar tánàbí padà gbà tó di ìlú Islam lọ́dún keje lẹ́yìn ìjírà yìí wọ́n ní dalilu ala jawazi musara àti jujuzin min gallatil zar wọ́n ní tàbá wò dáadáa àìpín fi rìnlẹ̀ fún wa ń tọ́ka lórí wípé fáyà bá ń lo lẹ́ẹ̀wà tàbájọ́ ládéhùn tí ń jẹ́ pródọ́tì tó ń bá ń rí ń bẹ̀ ní afẹ́sì lórí oko àníkùnbẹ̀ fàínà sọ̀rọ̀ sọ́lọ́m àmàlà àlà khaibar àlà zalik torí pánàbà àwọn sọ́lọ́m bó fi bá ara khaibar lórí bàtílù dìlú islam àwọn Yahudi, àwọn ìgbà islamu ṣùgbọ́n kí ló dáná bí òun pàwọn wọ́n ti gbà fáwọn tó wà lábẹ́ òfin àwọn tani mùsùlùmí ilẹ̀ wọn ń kọ́ ilẹ̀ tani ilẹ̀ mùsùlùmí oko tó wá ti dá sílẹ̀ ńkọ́ tá ló kó ń gbà oko mùsùlùmí ìmọ̀ wa dákú mẹ́wọ̀n kò gbà wọ́n láti gbégẹ́ tó dé kò sí tí wọ́n mọ́ ó ti dá mùsùlùmí ọmọ tí a fẹ́ ṣe ó ti ní mọ́ ìdí ẹ̀rì jọ máa pín wàsàmọ́rọ̀ alàzálì ilà ṣínà wà fáàtà ẹni ànílùwà lórí òfin yìí ẹ̀ lára Khaybar fánàbí wàlàmùyán sàfì bá sàfà ànábì ò túfin wàsàmárọ̀ amẹ́lù kùlàfà ẹ̀rọ ṣùgbọ́n àlẹ́ àwọn kùlàfà ò náà dé bẹ̀rẹ̀ látọ̀lí ìtàní abákẹ́rẹ́ ti dé wọ́n tún kọ̀ntínú lórí àlùmùsára yìí وليس هذا من باب المؤاجرة في شيء أنا لي كيسي báàbù àlùmọ̀ ájárọ̀ ìrẹ́ntì ìjàyàn ṣiṣẹ́ ìháyáyàn kó bẹ lọ́wẹ́ àbí tó dágbẹ́rẹ́ dáhùn ní ọ̀gátà ọ̀gọ́ta wà láàrú pé nǹkan kóṣokóṣo aláàrú gba yẹ ní alimami bùnúkọ́ yẹm rahmatulah alayhi wọ́n ní tí wọ́n ṣe ìpèsè lábẹ́ ìgbanisíṣẹ́ balùmíbábìn mọ̀ṣàrọ́kà abẹ́ kíni partnership ni méjèèjì yàtọ̀ àbí ìyẹn ló bàtà bá jọ fẹ́ sòwò láàrin ara wa ká mọ ń tájọ fẹ́ ṣe èmi àti ẹjọ́ fẹ́ nìkan kí náà ń jọ ń ṣe mọ bọ́ ṣọ́ọ̀bù yìí kí náà jọ ń ṣe tí wọ́n lọ ní ṣọ́ọ̀bù lọ fi mi síbẹ̀ ní tí wọ́n bá fi mi síbẹ̀ ayọ̀ àlùmọ́ájára ní ọ́rẹ́ǹtì mi nù tí ìbá ta ń kọ́ káyé kó ìjọ ní gbowó pé àyàn ọ̀sátà mi. kí ni ṣe ń gbowó tèmi káyé tẹ́lẹ̀ kejì ni tó jẹ́ àlùmọ́dọ́rọ́bà mùdọ́rọ́bà làjọ ń ṣe tí ìbá ta kí ni ó ṣe fún mi náà yóò àfẹ́ tèmi náà tí ìbá ti so a gbọ́dọ̀ yanjú ẹ bẹ́ẹ̀ náà ń toko náà torílẹ̀ ikọ́ máa ń lókè kẹ́rin àbá lókè máa ń gbà alágbàro àbí bàbá irú wo ni alágbàro ni méjèèjì ta sọ yìí ẹ àlùmọ́ ajárọ̀ ajá ń ṣe o ká lọ sọ fún àwọn alágbàro àwọn àgàtú àbí àgbàdo náà kọ́lá máa ń tọ̀ kwara ni kọ́ ni àgbàdo mi ò yọ dáadáa kò sí tó tọ̀ gbàngbó mi ni àyíwá wọ́n tó wọ́n pé àlùmùsà kọ́ọ̀tù awala nílẹ̀ ẹni ẹlẹ́rìí ni ìgbà kàwádé tó gbé nǹkan tó yẹ ká tó pè é kí ni ni ẹ̀ orí bàtà bá fẹ́ sí ní tá a gbìn lórí ní tá a bá jọ fi í. انكسي وهو نذير المضاربة السواء أني ينكنا نوات المضاربة فمن أباح المضاربة وحرم ذلك فقد فرق بين المتماثلين قرارنا أبدا مساقات الله كتا مضاربة الله اليوم من قيم يقول أنت بقى مضاربة ولكن يكلي دوله kẹ́nìkan máa fi ṣe kíni wọ́n fi ṣe business tó wà kakọ́ wà ní mọ̀sá kọ́ọ̀tù kẹ́nìkan lè nílẹ̀ àbíkóló kẹ́nìkan máa ṣe kíni kó máa dá kó sí àbá ní nǹkan tó jẹ́ pé kẹ̀kẹ́ náà méjì ó ti ṣe ó ti separate láàrin wọn tó pé kẹ̀kẹ́ náà ni wọ́n àlùmọ̀sá kọ́ọ̀tù kẹ̀jẹ́ bí iṣẹ́ kíni iṣẹ́ àgbẹ̀ni ẹ̀tì ẹ̀dùn náà mùsàkọ́tù náà akẹ́tùn dàgbó ní jẹ́ mùdọ́rọ̀bà tàbí ìtún jẹ́ mùdọ́rọ̀bà ní kẹ́nìkan mọ́sẹ́ kan ṣe àbí tó wá bẹ́ẹ̀ nìkan pé agbóolẹ̀ pé mú máa dúnmú mú kú dá ẹgbówó kalẹ̀ ó bá gbówólẹ̀ ó bá ń dàgbò kí ni ó di mùdọ́rọ̀bà bí tó dé mùsàkọ́tù. babalẹ́ni tó bá ní ó yàtọ̀ síra wọn fàkọ̀dùfà rọkọ̀ bẹ́yìn bẹ́ẹ̀ náà mọ̀tà ṣẹlẹ́yìn ó ti separate láàrin kẹ́mẹ́jì fàáyínà sọ̀rọ̀ sọ́lá ń dáfà ilé ìmọ̀ àrùdọ̀ alá an yà tẹ̀mẹ̀lú ha min àmúwá àlẹ́sìn wàlàmù yẹ́ dìfà ilé albáfẹ́ wọ́n ní torí gbàtà nẹ́bí gbà ló haibari tó dìlú Islam àwọn èèyàn bẹ̀rẹ̀ tó sọ pé àwọn wà lórí júù táwọn ń ṣe àbí júù náà làwọn máa jẹ́ lọ wọ́n ẹni tó wà lábẹ́ ìlú ìsìlámù ilẹ̀ yín kọ́ ilẹ̀ mùsùlùmí òkú tó wá wà ń bẹ́ ọjọ́ fẹnu kò pé àwọn ọmọ ṣe kí ni àwọn ọmọ dákọ̀ síbẹ̀ lọ pọ̀làmùyẹ́dfà ilé yìí ní báfẹ́ àwọn nǹkan táwọn agbẹ̀ nǹkan bí àgbàdo tó gbè síbẹ̀ ni àbẹ́wà àbí nǹkan mi alánẹ́bí gbò fún wọn yẹn láti tó ń pé ètò bá jẹ́ áádà bá bá ṣe é ṣe é tẹ́bàjọ gbé láàrin ara yìí tó nílẹ̀ tẹ́nìkan ló mọ̀ dáko tani ìta gbè síbẹ̀ gan ọwọ́ tani ó ti wá tó lè àbẹ́ tó fẹ́ mọ̀ ìgbọ́ ọwọ́ ó ti wá ẹni tó ní òwò àgbàdo tí ó gbè sí ilẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ẹ́ ìjà àbájá òun ló mọ ọmọ tó bẹ́ẹ̀ ìjà àbájá. ẹ̀ẹ́dẹ́rìn nìkan ló nílẹ̀ ẹ̀ẹ́dẹ́rìn mẹ́rin máa dáko níta gbè sílẹ̀ ta ni ó mú un lẹ̀. ẹ ti mọ tẹ́lẹ̀ ẹ́ àwọn máa ń dáko tí wọ́n yà àgbélé tẹ́ ẹ̀kílẹ̀ náà. ẹni tó ní oko ẹni tó ní ilẹ̀ oko yẹn àbí. ẹni tó ní ilẹ̀ ni ẹ ti fún nílẹ̀ ta ni ó mú nǹkan gbèsè rà. ẹni tó fẹ́ dáko ló fa ilé ìhìmìlì bàgà ànábì òfin ni ọ̀nìtàn gbìn asọ́njọ́ rẹ̀ ti gbàgbé ẹni kò sẹ́ni tí ò lè dégé ni tí ò lè mú wa náà gbé bí ẹni bá ti kò sí ni. fadalla ala anna hadiyahu eléyìí tó kàrí pé ní ìlànà ànábì ní ádámù ìṣòro ti káwọn ìlúbàbù mi rọ́bìl ard wọ́n ní kò ṣe kọ̀ǹdíjà pé ẹni tó nílẹ̀ náà ni ó mú tẹ́gbèsí bẹ́ẹ̀ ni mú wa wàhálà òye jùsọ àyè àkúnnà mílẹ̀ làánì ẹni tó fẹ́ máa dákọ̀ sílẹ̀ wọn jẹ́ kúnnà ní oṣù kìíní ni ó mú lẹ̀. kama anáwó wá fakọ́ alùpùyàs nílé náà tá a gbé sínú pùyàs kò sí tó takò. àwáfọ̀ alùpùyàs afọ̀n fain al-ardu bi manzilati ra'si al-mal fi al-mudaraba an tori pe ilẹ̀ ta ni yẹn ó dà gẹ́gẹ́ bí kápítà ni níbi mọ̀dọ́rábà ẹ̀kẹ́ mọ̀dọ́rábà ti ẹnìkan ló gbówó lẹ̀ ẹnìkejì ní ó ṣe kíni òògùn ìkan ẹnìkan ló fẹ́ gbélẹ̀ iṣẹ́ experience tó mọ̀ ń pa nǹkan n'i n'i ilẹ̀ òun wà níwà funfun kan ló mímú wàlẹ̀ àbáyà mútu fún art wàlà yẹ́rìgì ilà sọ̀hìbì nítorí ẹ̀ tí àbá fún lómi tó bá kú ọ̀dọ̀ ta ní padà sí padà sọ́dọ̀ ẹni tó ní mú ọ̀lọ́ káàlì dìmọ́ sí láti ra fìlìmọ́lì fìlìmọ́dọ̀ rábá kódà wọ́n jẹ́ pé ní ipò rásìlìmọ́lì ipò kápítà ló tàbá gbé sínú mọ̀dọ̀ rábá awùdìhì ilà sàn ibi wípé mi mùdọ́rọ́bà ṣáàrùtù ni pé kápítà ọ̀dọ́ta ní ó padà sí ẹ̀tọ́ ni ṣùgbọ́n wàhálà yúfsidú alìmùsára à sẹ́kẹ̀ mùsára ní eléyìí òkèkè ọ̀nà torí pé ń tá gbìyẹn kò padà sọ́dọ̀ ẹni tó ní náà mọ́ káṣẹ́ kápítà ni tó a pe capital ní mọ̀dọ́rábà tí nǹkan wá fi bá ń gbé owó tí mo gbélẹ̀ ẹ̀ka ìpè nǹkan tá a gbè ní tó bá ti ti bọ́nu ilẹ̀ mọ́ tó kò bá dáa mọ́tí nǹkan yẹn padà sọ́dọ̀ ẹni ẹgbọ́rọ́ ìlú fàṣẹ tó kò sọ́dọ̀ ẹni tí ò ti lè wá pé káṣe ojú capital nìkan la fi wò ó yẹ kó lè padà sọ́dọ̀ ẹni tí òní tó máa pẹ̀ rí ìsìmọ́lẹ̀ ní tábà gbé. فعلم أن الكياس الصحيح هو الموافق لهذه السنة وخلفائنا ذهب أبو حنيفة أبو حنيفة وصفر يكمنا وما كيو أبو حنيفة تصمنا جبه ẹ̀rí àwọn ọmọ kí wà búwà nífà náà tọ́tún أبو ní àyàkú àbú àbúkíní onílákọ̀bùkẹ́ tó abu yusuf wakilu abu hanifa àti muhammad al-hassan ashaibani wọn yẹ gan tó fẹ́ràn jẹ́ nìyí lọ tẹ́wọ́n kí máa bá wọn pé sọ ṣíbà abu hanifa àwọn ọmọ akéwà abu hanifa tó ń súnmọ́ jùlọ wọ́n súnmọ́ lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ tí wọ́n súnlẹ̀ tẹ́wọ́n pé sọ ṣíbà abu hanifa ni wọ́n àmọ́kí ó tán súnmọ́ dáadáa nínú àmọ́kí wà bá ní fánà ní arákùnrin wọ́n ní àwọn lọ́rí pé ilẹ̀ annal musara ata wà ní musafa fàfdàfà ní mọ́tìlákọ̀ wọ́n ní kò sí tó jọ kò dá alimusakọ ti tango wọ́n ní kò tọ́ ìmọ̀ bá ní gbégé ní ìmọ̀ bá ní dákò ẹmọ́ ní ìmọ̀ bá ní ni àbísọ̀ òdìdí ẹ̀ngbà mi ló ṣẹlẹ̀ ní وذهب أكثر أهل العلم إلى جوازهما مجتمعتين ومنفردتين ẹni àwọn àfá ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀nà pé kò sí tó burú mẹ́rin bóyá méjèèjì papọ̀ ní bóyá alìmọ̀sàkọ́tù ní àti mọ̀sára tán fún olómi tátọ́ ṣe nǹkan mi àbágan omi nìkan làáfún ní àbí nǹkan mí náà là ń ṣe táwọn bí à ń ro àbá afẹ́fẹ́ wọn kò tó burú bẹ́ẹ̀ kọ́lá Nawawi yọ rahmatullahi alayhi kúbúrí kan láńpẹ́ Nawawi <laughs> àwọn kan ìmọ̀ àníwọ̀n Nawawi kọ́lá ń pẹ́ bẹ́ẹ̀ níbo ní ń gbé daga wani almarufu ne layi arraf daga kari ya kuni majiyula wata zin ti imam na ẹgbẹ́ majiyun lọ́dọ̀ wa ah, ta ma a ya ka ke sara ma ìmọ̀mù náà iná lọ́mọ sí ọmọ nǹkan mímọ̀ lẹ́yìn rẹ̀ mọ́ síkọ̀ yẹ ká mọ̀ nǹkan mímọ̀ lẹ́yìn rẹ̀ ọkùnrin tó jẹ́ ọbànúlá ó pọ́pùlà ẹ̀yìn náà rí ẹ fi mọ́ dáadáa Aa, ah, ah. tó pọ́pùlà ẹ̀ mọ̀ ó yẹ ká mọ̀ dáadáa ẹ̀kọ́ orí sí wa àwọn àbùkọ́ dúró ìta ni wọ́n mú náà rí ó pọ́pùlà ẹ̀ pé tó bá pọ́pùlà yẹ ká lè sọ̀rọ̀ pẹ̀ dáadáa Raymond ta ni wọ́n mú náà rí Abu Osman ẹ̀yin náà haka ma gwai imamu na wai imamu na wai imamu na wai ta ni imamu na wai Allah bi subhanallah rashid ta ni imamu na wai àti àti mọ̀ bá ṣe mọ̀ mọ́ra wá ṣe olórí ìlú the president àbí and the president ẹ afa lọ ẹ ayé kàkàfẹ́ ra ta ni mọ́mú ni wọ́n yẹ ẹ ẹ ta ni mọ́mú ni wọ́n yẹ. Orúkọ ọmọ ọ̀ka mo dúmọ̀ ní Abdullahi ta ni mọ́mú ni wọ́n Hmm? kódà kó yẹ pé kírù tíra lè kẹlẹ́ ẹ̀zá kan lára ẹ̀rọ ó dáńgọ́ àrùbáyé nìyàwó wíyà Yahya bunu kin ẹ bunu kẹ́lẹ́ ka ṣára fàbí. Eh, lákọ̀bẹ̀rẹ̀ Abu Zakariya Yahya bin Sharaf àgbẹ̀ náà olùkọ́ arba'un Nawawiyya àbí ó kọ̀ rẹ́ fún ànúkíra ibi tó gbajúmọ̀ dé olóòtúkọ́ kí ní Riyadu Salihin kama wọn fẹ́ ti kákan ma gbórúkọ gbórúkọ Al-Imam Nawawi ni ààbà wà zọ́hírùn Mukhtar lè hadith Khaybarin ẹni kú sí ọ̀rọ̀ nínú hadithi khaibari tó jẹ́ náà ní àlègbámú pé ìbánidákó tí ó sì ń tó burú bẹ́ẹ̀ ni ولا تقبل دعوة كون المزارعة في خيبر إنما جاءت تبعا للمساقات بل إنها مستقلة wọ́n ní àní gba ọ̀rọ̀ àwọn tó sọ pé ní المضارعة في الخيبر إنما جاءت طبعا للمساقات pé ìbánidáko kò lọ pé ìkànbáni fúnni lómi ni ó tọ́ ṣùgbọ́n ìbánidáko wá wà lábẹ́rẹ̀ ni ayọ́kọ́tẹ́ pé ní okòtẹ́ báyẹ̀ dáǹsì kò ní sí ìfún kan lómi mú ń bẹ̀ àkan ní kò sí kí ni kò tọ́ babalá ní gbàtọ́sọ pẹ́l iná mùsàkínlá òun náà dádúró fúnra rẹ̀ alẹ́bánidáko tó ní sí ìfúnni ní omi mú ń bẹ̀ ẹ̀sọ̀ pé ìmọ̀ fún kolómi nínú nàìjíríà yóò kéré àbí òkèrè ẹ́ ó kéré ó kéré àbí ọmọ tó ń dákó kìí so kó ewé ju òyìn náà máa wẹ́ẹ̀tì o alẹ́gbìn àgbàdo ìdọ̀gá náà máa wẹ́ẹ̀tì ẹ̀ alimusakọtò yóò jẹ́ bí oko táwọn wẹ́ẹ̀tì tọ̀ tó yẹ kó àwọn ọmọ ṣe nǹkan mìíràn lábẹ́rẹ́ lé lọ mọ́kọ́jẹ́ pọ̀ ní wẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ní musara nìkan ò lékìní kò lọ bàbá ní ànígbọ̀rọ̀ tọ̀tọ̀ pé musara náà wà mùsẹ̀kẹ́là ẹni bá ní ìdáko tí ò ní lákẹ́ wẹ́ẹ̀tì rárá lọ tójú mọ́ ẹ̀rọ sí tó yẹ ọmọ ẹrú kọ́ ọmọ ṣe àwọn nǹkan tí ó ní síbi kan fi fatalaisa sí kan mójútó ìrìn ṣe. wọ́n ní wàlẹ̀ ànàmọ́ ànàlùmọ̀ òjò ẹ̀dẹ̀fìlmọ̀sàkọ́tì موجود في المزارعة ẹni tó wà lábẹ́ kábá ni wẹ́ẹ̀tì okun náà ló wà lábẹ́ kábí kíní kábá ni dákò so eléyìí tí afẹ́mú bẹ́ẹ̀ nù náà nípa àdínlọ́wọ́ sálẹ̀ ẹni wà fi ìdẹ̀lílò alájàwá ti bàkọ́ ìlkùfàr sí bèládì mùsùlùmí wọ́n ní hadisi yìí nínú ta tó lé kọ́ ni pé àwọn kèfèrí lè rìn ní ìlú lórí ilẹ̀ àwa mùsùlùmí muddat al-hajat ilayhi lẹ́yìn bàtà bá ní bùkátà sí wọn dà wọn wà lórí ya mùsùlùmí àbá ní bùkátà sí wọn ìgbà ń bẹ̀tà sí ní bùkátà sí wọn tó ń gbà pa wọn wà lábẹ́ kíní lábẹ́ wa tẹ́ mọ san kẹ́lẹ́ mọ san kẹ́lá ń pè ní jizíà sọ́yé kẹ́lá ń pè jizíà <laughs> náà jizíà lówó sí àwọn kèfèrí tán wà lábẹ́ àwọn mùsùlùmí tán mọ̀ sí kíní ọmọ sọ fún wa ọlọ́ni àhàtà yẹ̀ẹ́tò jíṣìyàtà àyẹ́dín wọ́n sọ gẹ̀rù táwọn ọgbà jíṣìyà lọ wọn tán ti jẹ́ ní yẹpẹrẹ láwùjọ wa fẹ́ẹ̀kẹ́ gbogbo kẹfẹ́rí ọlọ́ni fásitì mùsùlùkì náà ká fà gbogbo kẹfẹ́rí náà máa pa ètò tí àwọn kàwárí jù àbáwọn mọ̀tẹ́rí lápapọ̀ bátúrò nìṣòs kágé ẹ̀rí àbí kámú tó fẹ́ fọ́ọ̀rọ̀ rí wọn kájú pé ọlọ́run kí fásitì mùsùlùmí náà ká àfà àbí bí ẹ̀kọ́ ẹ̀kọ́ agogo mùsùlùmí lápapọ̀ afọ̀n gbogbo kèfèrí afọ̀n lápapọ̀ lódìndí òtúlẹ̀ ṣùgbọ́n ibi tó di dé ńkọ́ pé à ẹtún lè bá wọn ṣe lókùngbà tí ò bá ti ṣe wàhálà láàyè ní hákùnmù lọ́ọ̀ ọlọ́run lákọ̀ fún yín anilẹ̀dínà lámù yòókọ́ ti lúùkùn fi dín àwọn tó ń bá gbogbo tì yín nínú ẹ̀sìn nínú kékeré wọ̀lámù yòókùrì jùúkùn ní dìyàrìkùn tẹ́sì lè kún lé à ń tàbà rúùhùn àkọ̀fún láti ṣe dáadáa sí wọn wà tó kò sí tó ilẹ̀ yìí kẹ́ẹ̀sì fi déédéé bá wọn lò sẹ́ẹ̀rì wa ń takora wọn ìṣẹ̀lẹ̀ lórí àpapọ̀ kẹfìlẹ̀ àpapọ̀ ó tún mọ́ bá wọn lò kó takora wọn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn onífẹ̀ẹ́nú wọn lò takora wọn wọn mọ èyí tó fẹ́fọ́ wọn fi kejì lẹ̀ àwọn kẹfìrí náà wà lórí ilẹ̀ mùsùlùmí ìfàtàn tó wọn bẹ̀ lásán wọn tún ṣe kíni wọn tún ṣiṣẹ́ tá tún jọ dá òwò papọ̀ wọn kẹfìrí lè wà ní orí ilẹ̀ mùsùlùmí فإذا استغني عنهم وعن أعمالهم أبعدوا عن بلاد المسلمين ẹ̀yìn wa nípa bá bẹ́nẹ́fìtì wọn kan ìgbà bá ẹ̀ka àǹfààní tàbí lára tó bá ti rí tán alẹ́ oyè kó lórí ilẹ̀ wa alẹ́gbọ́n ẹ̀ka ṣiṣẹ́ ìyẹn lẹ́yìn náà lárúbá nínú ṣe káka ìbò kan ṣe ṣùgbọ́n àwọn tó yà alákatakítà abẹ́sẹ̀ jihad wọn lè mọ yálù ìjọba pé à ah, wọ́n ti gba kẹfẹ́ rí láyé wọ́n ti kíni kọ́ àgàkó yẹ sáwọ́dí nínú ìpinnu náà lọ́ta wọn ẹni sáwọ́dí bá amẹ́ríkà ṣe kí ni bá wọn ṣe sọ̀rọ̀ ẹ̀sìn náà dàpọ̀ ni àbí ọ̀rọ̀ ayé sájọ́rọ̀ ayé ni ẹni tó dáa jọ tó wà ń bẹ̀ lónìí lọ ó bá yẹ̀rù dínà ṣe kíni ó máa ṣe ọ̀rọ̀ ayé papọ̀ ẹni tó bá rí ìrìn yẹn ah, ẹni tara fẹ́fì ni ìwò mùgọ́nù kì í ṣe yóò tara fẹ́fì tí máa ń ṣe tó ta pẹ̀lú tara ìyẹn ṣe kó tara fẹ́fì torí ìtara tá a gbọ́dọ̀ wa ìmọ̀ ẹ̀sìn ẹ̀rí wọ́n tó máa ń tara lásán tọ́lọ nífẹ̀ẹ́ sìn tí ẹ̀rí ò sì ọ máa ṣe nǹkan lórúkọ ẹ̀sìn yóò sì máa ẹ̀sìn ilé tó ti àwọn kẹfìrí àtàfẹ́ rí wọn ẹni tí ò dákan ká àlàkọjá onífẹ́sìn onífẹ́sìn o agbọ́dọ̀ bẹ́ẹ̀ sì ti gbé nǹkan kalẹ̀ o ẹni a lè wà lórí ilẹ̀ wa ìgbà tá a lédi wọn dà tába ti rọrọ̀ kọjá pé a nídi wọn àmì kama lọ lẹ́yìn láwọn ta àfihàn alàlẹ́ àkọ́ ìdíwọ̀n àkàlàk tó tába ní kama bẹ́ẹ̀ mẹ́gbẹ́rẹ́ ẹ̀hẹ́n tẹ́ káà náà wá wòrè àdìsọ́kàn wa àbí ẹlórúkọ lórí àdìsọ́kàn wa yìí lánàá wa gbọdọ̀ gbà wọn láyé ju bó ṣe yẹ lọ torí pé níta àjọgbọ́ yí yàtọ̀ sí rárá wọn nítorí tí wọ́n fọ́ ní pàápàá jùlọ irú ìlú tiwa yìí àwọn tó yẹ kéfèé rí tó tó wá jóyìnbó ìṣesí wọn àmọ́ kékeré àmọ́ nǹkan púpọ̀ àsọ̀wọ̀n làá wọ̀ èrò orí wọn láàmà lò mẹ́sẹ̀ ń jẹ láàánú mẹ́sẹ̀ kí ni wọ́n máa jẹun ẹlòmí ń gbọ́n kó lèmi ti wá dúdú báyìí ọ̀nà tó máa bóra àní mo mẹ́ẹ̀dì kí ni mẹ́ẹ̀dì òyìnbó ibi táwọn ń kọ́ṣe wọn dé àsìkò òyìnbó kan wá lo nǹkan dúdú ń jọ kẹfà irun bí àwọn dúdú tí mo wà yìí mo fẹ́ dúdú kó ló wàá mọ lò nǹkan kó lè wà dúdú kò ṣẹlẹ̀ àbí aṣọ wọn làwọ̀ ìbẹ̀yìnbó kẹ́nẹ̀ ti fẹ́ nàìjíríà ìbẹ̀yìn kẹ́nẹ̀ ti mọ wà gbádà kí èlò kí èlò ta ti yẹ nínú ayé olómọdé kí ni olómọ bùbá ló kéré jù kí ni mọ̀ wọ́n aṣọ lu wọn àwọn òtítẹ́ lu wọn aṣọ wọn náà láti kọ́ kátó wá lọ pé alẹ́ lu ẹni kò yẹ ká gbà wọn láyé jù torí pé ọmọ lórí pa lórí kí ni lórí àwọn àdìsọ́kàn ẹni wal akhlaq àti wà ìwà wọn ẹ̀rí àyẹ̀ náà mọ̀ kọ́ṣe mo dé káwùjọ pé a àánú wọn ṣiṣẹ́ ní kí wọ́n ní orí kankan ó tún fẹ́ pẹ́rẹ́ gbogbo ẹgbẹ́ tá a bá ti rìn báyìí àà òyìnbó òyìnbó òyìnbó òyìnbó kódà kó wú kọ́ nínú à ikú òyìnbó dájú tó fẹ́yìn a tó kọ́ ọdún mọ́lẹ́lẹ́ kí ni wọ́n ti ń irú àwùjọba àwọn ó léwu ó léwu ẹ̀rọ kan lọ́wọ́ kan ó ó ṣe òyìnbó ló jẹ́ kí ni torí sí pa bẹ́ẹ̀ kókè dóyìnbó kó lè bá mi iná ni ó lè kó òyìnbó tó lọ mú láti UK ọmọ Nàìjíríà tó lè ti kàwé jùlọ lé kí ni owó àwọn òṣùgbọ́n kan ṣáà òyìnbó àwa ti kọjá lè níbi ìgbàrán láì ṣùgbọ́n ìpínlẹ̀ ẹ̀sìn omi ni pé mẹ́tẹ̀ lórí pa iná ẹni tó jọ́ra ayé àìjọsí àwa lákàn sọ́ra tí nǹkan bá tọ́ àní ní kò tọ́ àtẹ̀sí kí ni a sọ́ra sí ni ní tí ìgbà wọn ẹ̀sìn ká wá gbá gbogbo ẹ̀ dànù kò tọ́ òyìnbó nìkan kẹfẹ́rí bákan náà wọlé tó wá tọ́ náà òye ká tó fẹ́ ju bí mo sì yẹ lọ gbogbo àárín wọ̀nyí ni àgbẹ̀rẹ̀ lórí dáadáa wallahu a'lam. náà hadith tó tẹ̀lé ó ní hadith yìí hanfọ́lá bin qais hanfọ́lá tó bin kílá pé a ní hanfọ́lá mi kala hanfọ́lá mi ta ni bin kílá bin onan pe gasilu mala'ika ba a fahimta mun nan pe gasilu mala'ika ó kú ìgbà tó ti jẹ́ ìṣòro ọ̀la okun n'ogun gáàrí yẹ́ kọ̀ wọ̀n náà wẹ̀ ẹ́ láti kita tí ó gbọ́ tó gbọ́ tó gbọ́ tó gbọ́ tó gbọ́ owó tó wà ìdíjà ìdíjà wà ní jẹ́rọ̀bà tó ti jáde. ní ni wọ́n gbogbo ó ti lọ láì tí á ọmọlẹ́ka náà ti gbìn. wọ́n lọ́wọ́ hanzala bùnà amir ilé hanzala kí ni nǹkan yìí sójọba bá ní kọ́ dákọ̀ sàbí tààtì kí o sì tàwọn kọ̀làfà bẹ̀rẹ̀ lẹ́yìn kọ̀làfà bẹ̀rẹ̀ ní àtàbù rírà lórí pẹ́lú mi lè dákọ̀ márùn-ún ìgbọ́n lè dákọ̀ gbogbo àwọn atúnà àti ọ̀gbọ́n ẹ̀wọ̀n dé o náà ó ní fa àtúrọ̀ ọ̀fẹ́ bùnà khadij ó ní mo bi arákùnrin tí ń jẹ́ rọ́fẹ́ ọmọ khadij rẹ̀lẹ́ ọ̀la ànú a ní kẹrọ ìlàrd gbìdá àbí wà lẹ́tọ̀ pé kéèyàn fi lè rẹ́ǹtì pẹ̀lú gold àti silver àbí a fi lè rẹ́ǹtì pẹ̀lú gold and silver lọ́dọ̀ tó wà lé nìkan آية نيرة رحمك الله توليت إليه إذا لم مثلا فقال لا باس به أني رافع بن خديج ان كنت انما كان الناس يؤاجرون على ادم صلى الله عليه وسلم على المازيانات واقبال الجداول ó ní ní ayé ànábà Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn a máa fi nǹkan rẹ́ǹtì lọ́dọ̀ ara báyìí kí wọ́n náà fi rẹ́ǹtì àbí etí odò wàkìbál jàdáwìn àbí bí etí ibi àgbàrá tó mọ̀ tí ń sàn tó mi ń dábẹ̀ lù kọjá wàṣíyá mi nà zárẹ̀ àbí nǹkan kan nínú àwọn nǹkan oko tó bá kéré oko nǹkan yìí lèmi gbà ó fàyáhìlìkò hàdá wàyẹ́sìlámù hàdá wàyẹ́sìlámù hàdá wàyáhìlìkò hàdá wọ́n ní bọ́dẹ̀ bẹ́rẹ̀ntì wáyé pé ilé ìlẹ̀ tẹ̀rí lágbègbè oko tóbi wọ́n ní lórí láti bíi láti bí lọ oní ó jẹ́ ti tèmi o àbí ní ti ẹ o tó kó sí pọ̀ bóyá ti bí àgbàrá yìí tó gbìyàn ní tó bá so ń bẹ̀ wọ́n yẹ pé bí tí ẹ mẹ́ńsàn kò ní sí nǹkan ò ní wù ń bẹ̀ ìgbọ́rọ̀ mi yé ká fi gbogbo àyè yìí ṣe àyè tó áńgù yìí ní ti o bóyá ibi tó ń gbà kọjá omi lè bà gbogbo nǹkan bí ò kí ni ó mú mọ́ ẹ́ kò sí nǹkan tí ó mú àyà ó sì rẹ́pẹ́ títẹ́ mẹ́sàn yẹn ní ó dá kejì oníṣẹ́ kí ni òní dá ẹni wàlámúyàkùn lè náà sí kìrọ́ ìlà hàbà wọ́n ní àwọn èèyàn fi nǹkan ìtòjò fúnra wọn àbí lífi nǹkan fúnra ju ọ̀nà yẹn lọ wọ́n kà bu ààyè fúnra wọn ní èyí dá ìlú jẹ tẹ èyí dá ìlú jẹ tẹ yìí kí nǹkan yẹn bá padà sí kíni tó bá padà sí tán. àtọ̀kọ́tà bá ń dákú ń gbà mí pé rí bákan náà ẹni tó bá ti dákú rí ayé bàbá hmm? níbo nìkan bẹ̀rẹ̀ dánú oko abẹ́ nítorí kí ni nǹkan abẹ́ gbé orí ń ga tó ṣe mú ẹ́ subhanallah òrùn tá a tún ní pa nǹkan káwé tiẹ̀ tí òrùn bá tún lè fi òyìnbó ìyẹn ló fa èrò orí ẹja kó igi tó bá léwé lórí tó ti gbé bá ṣubú lẹ̀ gbogbo ó lè tó gbogbo nú bí tẹ́wà gbé nǹkan síbẹ̀ ibi tí ó kọ́ ní abẹ́gi yìí ní tọ̀ orúkọ tẹ́fẹ́ máa dákẹ́ rẹ gbogbo abẹ́gi yòókù tó bá sọ́ńbẹ̀ntì yín tí ò bá tó mọ́ ń kọ́ wálẹ̀ nìyẹn ṣe kí ni ó gbé ní rọ́fì ibn Khalid rẹ̀ pé ní báyìí ṣe máa ṣe ẹgbẹ́ kan wà dá ẹgbẹ́ kan lè mọ́ dá ẹ yẹ pé yóò fẹ́ o ẹni tí ó nílẹ̀ ẹ yẹ pé yóò fẹ́ fún ẹni tí olùkọ́ rẹ̀ tí ò lè fẹ́ fún báyìí ṣe ṣe wọn ó ní kò sọ́nà ní ìta ń gbàjì yẹn lọ falidal kasajara ani dọ́yọ̀ alẹ́ bíbí ṣẹ̀wọ̀n káì lórí yẹn pé ẹ mọ́ ṣe bá mọ́ fáma ṣe ń màlúù ṣùgbọ́n ìtọ́ ti jọmọ̀ láàrin ara wọn ya pàṣẹ́ntéjì rà bá fẹ́ẹ̀sì tí ó ti pé ilé ò mẹ́gbẹ̀ kan ilé ò mẹ́gbẹ̀ kan mọ̀dìmọ́ọ̀nù tó yẹ pé ní ìtọ̀ ìkálukọ́ náà ló lè forí kó tí ó bá ti kíní tí ó bá ti rìn falà bá tàbí ìyẹn ò tí ì ṣe kíní kò tí ì burú jù gbóná lè ṣe yóò jẹmọ́ àwọn ní sọ pé ní ìwọ lọ tí wọ́n bá fẹ́ẹ̀sì ẹ̀tọ́ mo yà á jọ pé ní ìhìn torúkọ ẹni tó lọ pé ẹgbẹ́ bí n tiẹ̀ ó dà gẹ́ bí ẹni tí ọjọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀dọ́rà bá tẹ́nìkan gbówó lẹ̀ tẹ́ni tó gbọ́lẹ̀ àwọn tọ́mẹ́ni tó fẹ́ mọ̀ jẹ́ pé fifty thousand èmi ò dé kíni ni wọ́n mọ̀ gbà tẹ́ni bá ta ń kọ́ àbí tó bá tó wá <laughs> ò lọ bá ayọ̀ ìyẹn fẹ́ lè lọ díẹ̀ nínú ìjárọ̀ kí yẹn rẹ́ǹtì nǹkan àbí kó wáyà irú mọ́tò ẹ̀yìn onímọ́tò àbí kí yẹn bá ń dìlẹ́fà kó wá dìlẹ́fà ní tí ó kan ẹni tó ní ó takòtà kò bá ti wá tà gan ṣùgbọ́n kò lọ nínú mọ̀dọ́ rábà wọ́n hadith yìí muslim ló gbà wá fi bayanu lima ujumila fil muttafaqi alayhi min itlaq an-nahyi an al-qira' qira' al-ard ani inti muslim gbà wá yìí àlàyé tó wà ńbẹ̀ níbi nípa tó wà nù hadith mi tó ń gbé wá lóde ń bí ẹ̀rí nípa wípé ní àmọ́ gbé inú hadith mi tó wà ní Bukhari àti muslim pé wọ́n kọ̀ fún wa káfí kíni káfí lè rẹ́ǹtì gbogbo bá ti rògbò rí ìṣòro pé ní àyè wá wà lórí ẹ̀ pé oníbo ṣe yẹ kó rìn nìyí tẹ́kọ̀ fún wa ní irú ìtàn fi ń gbàjà ìléyà ẹ̀rí tó yẹ pé ní ẹnìkan nínú méjì tẹ́jọ dòwò tó ti bu ẹ̀hà tó ń fẹ́ lórí òkò òdìdí rẹ̀ kíni kí o ti dè wọ́n ní fil hadith bayanu jawazil ijarati sahihatil ard wọ́n ní hadith yìí ó ń ṣàlàyé fún wa pé ìfilẹ̀ rent lọ́nà tó tọ́ kò sí tó burú mẹ́ wọ́n bayanil ijaratil fasida ó ti sọ yìí tí ó dá fámàl fasida tún fàyà kira ìjáhìlì الذين يجعلون لصاحب الأرض ما على الجداول والسواقي أو يجعلون له جنبا معينا من الزرع wọ́n tó yẹ pé lásìkò tí wọ́n àwọn tó ní í ṣe pẹ̀lú jàdáwìlì ẹ̀rì bí bóyá etí omi ẹ̀mí tó mi ń gbà kan ibi tí yóò bá ti tún súnmọ́ omi jù ní nǹkan tẹ nídìí omi tó bá súnmọ́ omi jù kí lẹ́wọ̀n ní máa ṣe tó yóò bá pọ̀ òun yára àbàjẹ́ jù àgbàkó omi ó bàjẹ́ wọn tí ẹlẹ́mìí mi rárá náà àbíká mú ẹgbẹ́ kan pé yìí ní ọmọ jẹ́ ti yín láì tí ì so bóyá bí ó dà bí kò dá wọn ṣégé ni fáàsì ìjáratun fàṣídà ilé ìfìǹkanlẹ̀ tí ó dà ní ilé àná fi yá gárọrọ́n wà kátọ́rán èkè rújú wa ń bẹ àṣọ pé nínú àwọn nǹkan tí O wò mọ́ fi ń di haram àtàwọn ìpìlẹ̀ kẹmẹ́rin fún adẹ́bàgbàgbé inú ẹni kí gáràrù amẹ́ gáràrù tá a lè sọ pé ìrújú amẹ́ tá a lè sọ pé yín tá a fẹ́ gbámú pàtó rè ní gbogbo àwọn òwò tó dàbí tẹ́tẹ́ tán gbé wàá lórí nẹ́ẹ̀tì ò bá torí ẹ̀ mọ́ tẹ́ńsọ̀ wòlé lórí ẹ lè jẹ ọlẹ́mọ́tẹ́ kí ni ìmọ̀jẹ̀ kí lẹ́yìn tó wòlé lórí gan ẹ̀ mọ́ àgbẹ̀jẹ̀ tó túmọ̀ ní ẹni ọ̀rá blómblóm tó bá lọ ra blómblóm lọ fún ẹni àtọ́ fún ẹni kan ọ̀rá pọ̀tẹ́lẹ́lẹ̀ ọkàn mú nọ́mbà ni kí á lọ mú ọtí mọ́ ọmọ alákọ̀ọ́kọ́ mú lọ́nà ọ̀fọ̀ sókè ọba mẹ́lẹ̀ kejì ọba dìgbò ń kolo gbogbo orin tó bá dìgbò ń kódà wàhátọ̀ra ewu gan wà ń bẹ̀ wọ́n ni try your your kini your luck ọjọ́ gbọ́dọ̀ sí try your luck ọgọ́dọ̀ mọ́ ń tọ́ fẹ́ rà náà ṣòro tùlùbọ̀ ẹ̀hẹ́n níta fẹ́ gẹ́gẹ́ àmọ́ gẹ́gẹ́ àmọ́ iye rẹ̀ mímọ̀ ó lè yẹ́pà àti ìfojú rí báyìí ṣùgbọ́n àti mọ̀ bí sífà pẹ̀lú kíní pẹ̀lú ròyìn wọ́n gbé mọ́tò bọ̀ lórí omi kàtàn owó mọ́tò yìí tó bá dé náà ti wo wo ìgbà míì ilé ilé dá ẹ̀rí wàyá lè kọ̀ hàdà kí lè mọ́ dá ọlẹ́mún tó dá ọlẹ́mún tó dá أفنوا من الإجارة الفاسدة التي تحفها الجهالة والغرر والمخاطرة محرمة لا تصيح ẹni gbogbo àwọn ìṣòwò tó yẹ pé ìrújú wà ń bẹ̀bá kò sàǹfààní kò lálàáfíà nẹ́ẹ̀sì nítorí àwọn àṣọ́lá ló fi kọ̀ fún wa ẹ̀rí ó fi kọ̀ fún wa káàmì ẹ̀yà kíyèsí oríṣiríṣi owó ló wà ń sùn káàkiri bákanáà umumul hadith yujizu al-ajr bin naqdayn aw ma qama maqama aw ma min umlati naqdiyya ani hadithi ó jẹ́ kọ́wọ́n ẹ̀sìn wa pé n tó lè jẹ́ owó nǹkan tá a rẹ́ǹtì nílẹ̀ ó lè jẹ́ owó tá a ná ó lè jẹ́ owó tá a ná ويجوز أيضا ولو كانت الأجرة من جنس ما أخرجته الأرض أو مما أخرجته بعينه ọlọ́run jẹ́ pé nínú tá a máa ń gbè lórílẹ̀ náà ni ẹran ti náà fún mi kí n fún yín lágbàdo báyìí àbí jẹ́ pé ntílẹ̀ yẹn náà bá ti kí ni tó bá mú jáde ni. bákan náà annáhàyà ni ìdíkàlì ṣòro tó fásilà fìlẹ̀ ìjára akọ ẹwà fẹ́rẹ́ǹtì kẹta sí àwọn kọ̀ǹdíṣàn tí ò bá mu síbẹ̀ kí lánàá tó sọ fún yín pé ẹ̀yin mùsùlùmí ẹ máa ń kírun mí ìfẹ́ kẹ́ máa kírun lé mi o <laughs> fáàrẹ́ǹtì lè lé bẹ́ẹ̀ torí pé kọ̀ǹdíṣàn tí ò lé kíní tó bá mu òkè tí ò bá sọ fún kọrí yóò gbọ́gbọ́ ọ̀gbọ́dọ̀ pàtẹ́wọ́ lé mi ẹ̀kẹ́ ẹ̀yìn mùsùlùmí bẹ́ẹ̀ ni mọ́ ṣe nu ẹgbà tí wọlé ẹgbà àwọn ilé bẹ́ẹ̀ ni torí pé ti wá tọ́ tí wọ́n yẹ òṣè gíní ọ̀tọ́ àyíwá àbí àfáwà náà sọ̀rọ̀ ọ̀gá náà lẹ́ta ń sọ̀rọ̀ kí láwọn ẹgbẹ́ mi ìlú fẹ́ kéèyàn púpọ̀ wọlé mi o torí profita tó ṣe síbẹ̀ tó kìlà ń tẹ́lẹ̀ bá bí mọ́ ń kọ́ tó bí mẹ́rin jìlẹ́ méjì tẹ́lẹ̀ láwọn òkè tí ẹ bá gba kọ̀ǹdíṣà yẹn tó fi kó wọlé tó wà padà ní rẹ́yàwó tó bí máa ń kọ́ ṣé tó bá ti ń kọ́ ó ti da kọ̀ǹdíṣà lù ú. àyà ṣe torí pé sọ́kà yóò bá tètè máa kú. Thank <laughs> you wọ́n ní àfẹ́ ká fi kọ̀ǹdíṣẹ̀ tí ò dá lórí kíni lórí ìrẹ́ǹtì nǹkan kàṣírọ́ ti já níbi mọ̀háyà ní mìíràn ìsàlẹ̀ gẹ́gẹ́ bí ìtàrí prọfífúnẹ̀ ti kàdíjì tó pánẹ́ bí takọ̀ yìí ẹ̀rí kéyẹ̀ bí kọ̀ǹdíṣẹ̀ bí kan nínú àwọn nǹkan oko kọ́ ní ìwọ́ tó ní oko tó di ẹ̀gẹ́ ẹ̀mí omi yẹn ni wọ́n mú tó sì mọ̀ pé possibility títẹ̀ ìgbẹ́nu omi ṣe kíní ó bàjẹ́ kó mọ̀ jáde dáadáa ẹni rẹ̀ tọ́ fàyà mùsàárọ̀ atún fàásídà tó lè jà àláti àwà kátọ̀ rẹ̀ ha a ní mùsàárà rẹ̀ lè yóò ṣe kíní kò dá so ilé ni àlàyé tí a ṣe fúnra sókè lórí àdéhùn yìí kí ọlọ́mà sọ́nà àtàrà kí ó fi àlékún àgbóyìn ìpínlẹ̀ fún wa ọ̀sọ́lọ́lá ọ̀sọ́lọ́wà ara rẹ̀ bí náà fún ọdún ara rẹ̀ ọ̀sọ́lọ́wà